mẹ́ta ló fẹ́ fà sí fáà ọ̀ òkúta tó pẹ̀lú ẹ̀sìn tó àti fáà ọ̀ tó sí bò. mọ́tà tó lẹ́nu tọ́jú ní sílẹ̀ǹdì ọjọ́ tó ọba nítorí wípé tọ́kàn bá ti lè dùn lọ tọ́kàn bá ti lè dùn lọ yóò di ribal fọ́bù yóò di ribal lẹ́kùn pàápàá jùlọ tó bá ṣẹlẹ̀ wípé ọ̀kan jù kan lọ lẹ́sẹ̀kẹsẹ̀ náà sì ní kálukú ló mú tiẹ̀ jáde àjẹpé yóò di ribal fadl àmọ́ tó bá ṣe wípé ọ̀kan jù kan lọ ìwọ́n kìí ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ìní ẹnìkejì ó mú tiẹ̀ wá yóò tún ní di àsìkò díẹ̀ kó tó di kó mu wá ó ti di ribal nasi'a ó ti di rìbá látàrí pípẹ́ tílẹ̀ ìbáyé wa a gbọ́dọ̀ ta gold káfíńpá gba pààrọ̀ gold àyàfi kí ó kọjọ́ gbọgba kò sì sí bá a ti lè sọ pé wọ́n jọ gbọgba àyàfi ká wọ̀n wọn lórí òṣùwọ̀n òṣùwọ̀n tó wẹ́ gidigidi eléyìí tó ṣe pé ní fi gbàkànbọ̀ kan nínú tó ńlá fi wọ́n eléyìí tá a fẹ́ mú wa àti èyí tá a fẹ́ gbà. wọlé àtúnṣepọ̀ bàbá ọ̀nàbọ́nrin eléyìí jẹ́ àlàyé mẹ́tìlá bẹ̀mẹ́tì àlàyé ló jẹ́ fún mẹ́tìlá bẹ̀mẹ́tì torí pé mẹ́tìlá bẹ̀mẹ́tì lè lè má yí ọ o lè lérò yí pé bóyá òkúta gold ní kí ẹ fi gba pààrọ̀ òkúta gold àbí ìtàn ti rọ rẹ̀ ní kí fi gba pààrọ̀ ìtàn ti rọ kò ìtàn gbà lérò ní ìtàn gbà lérò ní pé ọkàn ò ju kan lọ mísílẹ̀ ń bè mísílẹ̀ ní pé ọ̀kan ọ̀gbọ́dọ̀ pọ̀ jù kan lọ tó bá jẹ́ kó kùtà la fẹ́ ti pààrọ̀ kùtà ṣé kó kùtà góògù lélẹ̀ kùtà góògù lé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí kó kùtà eléyìí bá lè jẹ́ pé òkúta ti nàìjíríà ni òkúta tiẹ̀ lè jẹ́ ti Niger Republic fún wa sọ pé tọ̀ ẹ ti Niger Republic ló wẹ̀ mí ti nàìjíríà ló wù ọ́ so kò sí ní tọ́kàn wa àwọn tó bá ti jọ gbọ́ ولا تبيع الورق بالورق إلا مثل بمثل bẹ́ẹ̀ ẹ ò gbọ́dọ̀ ta fàdákà tẹ́ fi bá parọ́ fàdákà àyàfi kọjọ gbọgba àyàfi kọjẹ ọgbọgba wọlé tó ṣòfò bàbá ha àlẹ báwọn ẹ ò gbọ́dọ̀ fi kọkàn nù wọn kó lé sí kejì tẹ́lẹ̀ yìí ọjà ìbò tó ṣe jẹmẹ tọ kò sí tó burú kẹsì gold. kẹfì ra gold kẹfì silva kẹfì ra silva ṣùgbọ́n gbogbo wọn gbọ́dọ̀ jọ gbọ̀gbà ọ̀kan ọ̀gbọ́dọ̀ pọ̀ ju lọ. eléyìí tuntun ni eléyìí tẹ̀ wíwo ní kọ̀ọ̀kan wá ni yes pure gold náà lè yes so bọ́tà ti lẹ́nu. wala tabi'u minha gha'iban binajis eléyìí tí ò sí ńlẹ̀ ẹ gbọ́dọ̀ fi tàyè tó wà ńlẹ̀ nísìnyí ẹtì ẹtì sọ pé ìwọ ìwọ nísìnyí gold tó mú wa ọ̀wọ́n twenty one grams gold táwọn ọ̀wọ́ á fi fún ọ wọ́n ní twenty one grams náà ní bọ́ọ̀tì kò sílẹ̀ níbi ìgbà wa ni kí wọ́n padà wọ́n lẹ́yìn two hours tó ń wípé twenty one to twenty one grams ni ọwọ́ ẹ padà wọ́n lẹ́yìn two minutes lẹ́yìn one minute sámẹ́sẹ̀ tí sọ one hour sámẹ́sẹ̀ tí sọ two hours ó ti sọ di rìbá nàìjíríà ó ti sọ di rìbá látàrí pípẹ́ tí n ta fẹ́ fi gba pààrọ̀ pẹ́ ó túmọ̀ sí wípé àìkò jẹ́ wípé àlékún bẹ láàrin tá a fẹ́ fi ṣe pàṣípààrọ̀ ara wọn lásán kò mú nǹkan mẹ́jẹ̀rìbà tí pípẹ́ bá ti wọ̀ ọ́ pàápàá jùlọ tó bá jó owó rìbá torí pé àwọn kankan wà tí èso owó rìbá àwọn kankan wà tí èso owó rìbá ó lè pẹ́ bí nísìnyí nísìnyí ọlọ́rọ̀ aráàlú lọ́jà. ọ̀rọ̀ agàrí lọjà, ọrịa ẹ̀wà lọjà, ọ̀rọ̀ aṣọ lọjà, ọ̀rọ̀ àbàtà lọjà, ọ̀rọ̀ amátò ọ̀rọ̀ bàálù ọ̀rọ̀ mẹṣíìnì wọn á gbé nítorí ọ̀rọ̀ àfọ wọn á sọ pé tó ṣùgbọ́n di rìbá pé yé wa torí pé mọ́tò èsè ọjà rìbá gàrí ìsọjà rìbá ìsọjà rìbá pé kìí ṣe gàrí kìí sẹ́wà lọ fẹ́ fi ra ẹ̀wà tó wọn sọ pé mọ́tò mi yìí o á fi ṣe pàṣípààrọ̀ pẹ̀lú mọ́tò rẹ̀ sọ pé mọ́tò fọ mọ́tò wọn sọ pé mẹṣíìnì yìí o á fi ṣe pàṣípààrọ̀ pẹ̀lú mẹṣíìnì yìí silayi àfi ṣe pàṣípàrọ̀ pẹ̀lú kò sí wàhálà bàbá àjẹ pé silayi wà ń lẹ kò sílẹ̀ eléyìí èso owó rìbá rò pé yé wa kì í sówó rìbá owó ọba àgbà fìlà tiẹ̀ lọ kọ́sẹ́kọ́ yẹn ọdún kan ló torí fìlà mú asáàtì má jẹ fìlà rẹ̀ gbé ọba gbé mọ́tò rẹ̀ lọ kọ́sẹ́kọ́ lẹ́yìn ọdún kan nìwọ́n torí mọ́tò tiẹ̀ gbé wá tó nà bá ti gbà sùn àlàmì ẹlẹ́yìn ọ̀sọ́ di rìbá torí pé mọ́tò àti mọ́tò kìí ṣe owó rìbá fìlà sí fìlà kìí ṣe owó rìbá máṣíìnì sí máṣíìnì kìí ṣe owó rìbá because eh, máṣíìnì ṣe gold. Eh, mọ́tò kìí ṣe sílvà tìlà ìṣe gold kìí ṣe sílvà tẹ́lẹ̀ yìí jẹ́ bó ṣe jẹ́ tẹ́lẹ̀ hmm. yìí báyìí wà wọ́n ní ẹ ò gbọ́dọ̀ jẹ́ kọ̀ọ̀kan ó lé jù kan lọ ìyẹn ni pé ẹ̀yà nǹkan kan náà là ń fi gba pààrọ̀ ara wọn síra wọn kò sí ní tó burú mbẹ ọkàn ò gbọ́dọ̀ kan lọ torí pé nǹkan kan náà ni wọn ọkàn gbọ́dọ̀ tó kan lọ ọwọ́ lọ sọ́jà ni ọwọ́ ara ráìtì ìgbàtọ ọra ráìtì ẹ bá ń ta ráìtì múdù mẹ́ta wọn bọ tọ ráìtì múdù mẹ́ta ọwọ́ ni tẹ́lẹ̀ bá ń fẹ́ létí ni ọ̀rẹ́ rẹ̀ wá ní rìbá rìbá báwọn rìbá báwọn wọn ò mẹsìn ní tó bá ń pé ìwọ mú múdù. Rice mẹ́ta wa ọwọ́ á ní kí wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n fi fún ọ ní múdù ráìsì mẹ́ta mi múdù rice mẹ́ta tó mú wa ọjọ́ nàìjíríà ọwọ́ afẹ́ fi gba múdù ráìsì mẹ́ta Thailand àlàyé rẹ̀ náà wà eléyìí wọ́n jọ àrìbá ní ráìsì tó bá ti jẹ́ pọ̀ fẹ́ fi gba pààrọ̀ ráìsì so ibẹ̀ ló ti mọ̀ kí ló dé tí wọ́n máa ń fi nǹkan pààrọ̀ ara ráìsì ti nàìjíríà ráìsì di Thailand ok ráìsì nàìjíríà yẹn kí ló dé tẹ̀fí ń pè ti nàìjíríà kò yé mi ṣé nítorí pé wọ́n gbìn nàìjíríà ni àbí nítorí pé ti nàìjíríà yẹn dáa torí ní ìsìn àkókò màdánwò tó sẹ́yìn nàìjà nǹkan ti yẹn wù yìí tó sì jẹ́ pé ráìsì nàìjíríà fa sẹ́ máa ń sè lórí iná kó tó di kó gbogbo ẹni tó wà nílé ni wọ́n ti máa wọ́n ti máa mí atẹ́kùn rẹ̀ pé yes yes you are the real right àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí tó Allahu alam tó ẹ wá pé no anything made in Nigeria ò lè jójú lówó àbá rice tó tún yọ ọ́nù lẹ́fà níbi tó máa nàìjà kórìíra nàìjà dé ok wọ́n wá lọ mú rice nàìjà wá látàrí ìkórìíra yìí ó ní ẹ bá fi pààrọ̀ rẹ̀ pẹ̀lú ti Thailand múdù kan èwo ni èwo làwọn fi fún ọ múdù kan náà gbọ́dọ̀ fi fún ọ ọ̀kan ju kan àwọn àtàkìyèsí àti ráìsì nàìjíríà ni àti ráìsì Thailand ni kò gbọ́dọ̀ sókùtà ń bẹ torókùtà èsì ráìsì kọ́mọ̀jẹ́ kókùtà ló kún tóbi wá di múdù abẹ́rẹ́ gẹ́sì ẹ̀ ẹ̀tọ́rí tó kúta bá ti kún ó ti di rìbá o ẹ ṣàkíyèsí rẹ̀ dáadáa tó ìgbà tí èdè ṣe oríṣi kankan náà lẹ́fẹ́ fi pààrọ̀ ara wọn owó ni wọ́n mú lọ ọjà lọ́fẹ́ rárá yìí wọ́n ti wá bọ̀ tamúdù yẹn ó ti kún wà á tẹ̀ ní bá a fèlè sí ni àwọn náà bá tún bu díẹ̀ wọ́n tún bọ̀ bu sí ọ̀rẹ́ rẹ̀ wá ní rìbá kì í ṣe rìbá o ọjà lọ́ọ́ ra o. mo rò wa ìjà lọ rà tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹ mẹ ẹnìkan á ní ẹ lọ́dọ̀ tó wọn dàbí gba bára ni wọn ò ṣe bára àbí wọn bára ó gbé ni bára ti jẹ mẹta apá kan gbọ́dọ̀ ju apá kan èyí ń bẹ kò jẹ pé à ń fi ń ra èyí tí ò sí góòlù kó wa ọ kó kalẹ̀. àfi tẹ́ni tí ọ̀rọ̀ alọ́dọ̀ rẹ̀ náà bá kó góòlù tiẹ̀ náà kalẹ̀ nù ìbọ̀tún la lákò wa bọ́bá dọ̀tún la máa kó tèmi náà wà mọ̀ pé yé wa so gbogbo tá a wá sọ níbí báyìí ọ̀ applicable lórí náírà and kobo lórí dọ́là lórí pound sterling lórí franc CFA eh, lórí franc Switzerland lórí gbogbo àwọn owó tẹ ọmọ pọ wà láyò ọ wà applicable rẹ torí pé ìdájọ́ àwọn owó náà ìdájọ́ gold and silver ni so al-illatu fi man'i bay'i az-zahabi bil-zahabi mutafadila wa fi man'i bay'i al-fiddati bil-fiddati hiya ath ǹjọ́ fà tọ́lọ̀ fi kọ̀ káta gold pẹ̀lú gold nígbà tọkàn jù kan lọ tó sì láàtú gbọdọ̀ ta sílvà fún sílvà kọkàn jù kan lọ sábàbí yẹn ni òní pé owó làwọn eléyìí gbogbo tó bá tó wá náà ń kọ́ níta sọ níbi náà lẹ sọ nípa tiẹ̀ náà torí ẹ̀ láti fi hù bí ẹ gbọ́dọ̀ fi náírà ti ta náírà o ilẹ mẹsìlẹn bẹ mẹsì sẹsì máa kó àwọn fi náírà ti ta náírà abẹ mọ bẹ o mú one thousand wá ní ìsìnkú kí wọn bọ ọtẹ eléyìí wọn máa ń pè ní bẹyì ọsọrọ gbogbo tó ṣẹlẹ̀ ń bí náà nìsín wọn ń pè ní bẹyì ọsọrọ you are exchanging money for money ìgbà tí wọn mú one thousand naira dín dín wá òun fẹ́ kó fi fún ọ ní àwọn owó wẹ́wẹ́ ẹ gbọ́dọ̀ fi náírà fi pààrọ̀ náírà àyàfi kó jẹ́ ọgbọọgba you are giving out one thousand èló lágbà one thousand gbọ́dọ̀ dín kọ́bọ̀ ẹ̀yin bàbá ti ń tẹ́ǹtì owó fún wa yóò bá alájọyọ̀ one thousand for one thousand kò gbọ́dọ̀ dín kò gbọ́dọ̀ lé. bákan náà five hundred naira ló mú akpé ẹ bá mi tẹ èló ni fún ẹ five hundred naira kò gbọ́dọ̀ dá létí ẹ gbọ́dọ̀ fi naira kẹ́ ẹ fi naira àyàfi kọjá ọgbọọgba ẹ fi ẹ fi ọgbọọgba. o mú one hundred dollars wá òun á fẹ́ kó wọn bọ ọtẹ sí wẹ́wẹ́ òun fẹ́ kó wọn bọ sí wẹ́wẹ́ one hundred dollars o mú àyẹn ìgbà tó ń fẹ́ bọ ọtẹ sí wẹ́wẹ́ oníkọ́ bọ ọtẹ sí five five dollars five five dollars ń gbà bá kà wọ́n gbọ́dọ̀ jẹ́ pé twenty wọ́n fún wa tí ọba tó bá ti dín sí twenty ńkọ́ kò sì di rìbá. ilà mísìlẹ̀ ń bí mísìlẹ̀ ọ̀kan ọ̀gbọ́dọ̀ ju kan lọ. alimetiliyatu filwazini awil adadi. tó o báwo láti sọ pé ọgbà ọgbà ni tó o bá ṣe ike tí wọ́n máa ń wọ̀n ni wọ́n dọ́gba níwọ̀n tẹ̀mẹ̀ pé nígbà tó wà ní gold wọ́n wọ̀n ni wọn ò ní kà. ìgbà tí a ti wá yí owó padà tó ti di pé wọ́n píríǹtì owó jáde gold gan wọ́n máa ń píríǹtì ẹ̀ jáde. àmọ́ owó sílè ló máa ń jẹ́ wọ́n píríǹtì ẹ̀ jáde yóò máa jẹ́ dínàr sílvà náà wọ́n máa ń píríǹtì ẹ̀ jáde àmọ́ náà owó sílè kọ́bọ̀ ni jẹ́ wọ́n ní àmọ́ condition tá wá kà nígbà tá a bá fẹ́ tà wọ́n síra wọn ní gold nígbà tó wà ní dananir silver nígbà tí wà ní òun náà ní pé ẹ ti rí dájú wípé àsìkò tó ń print ẹ̀ jáde as currency máṣíìnì tó ń print ẹ̀ jáde kò mistake nípa òṣùwọ̀n ọkọ̀ kan wọn pé wọ́n dọ́gba. tí ti dọ́gba ọlọ́mọdé torí ẹ̀ náà la sọ pé dinar kan láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀wọ́n three point five grams three point five grams of gold ẹni dinar kan máa ń jẹ tó bá wá jẹ three point five grams ni àti pé tí ìwọ bá mú dinar wá tèmi bá mú dinar wá tá a fẹ́ gba pàṣípààrọ̀ rẹ̀ all we have to do is that káwọ pé ṣé three point five náà ní tiẹ̀ ṣe mistake three point five ní gbà làwọn á twenty dinar ló kó wọn kó twenty mi fún. àmọ́ tó bá jẹ́ pé wọn ò tí ì sọ́dọ̀ owó qawlan wahidan wíwọ̀n láwọn nígbà tí wọn ò tí ì sọ́dọ̀ owó. tó náírà kò sí wọn dọ́là ò sí wọn pound sterling kò sí wọn franc CFA kò sí wọn gbogbo àwọn owó tákàdá ò sí wọn rial kò sí wọn nítorí pé tó o bá wọ̀n á òun gángan fúnra ara rẹ̀ kọ́ lówó pépà lásán ni pépà lásán làwọn owó tá a ná yẹn ìjọba gbogbo ló gbé agbára wọ àwọn pépà wọn pé kí wọ́n máa dúró nídúró owó ìdí ni wípé tó máa ṣe pé gold and silver ló máa ráyè ọba máa kó ká máa ná bí owó gẹ́gẹ́ fẹ́ ṣe ń ṣe láyé john àwọn yóò ti máa para wọn jù tẹ̀bí tákàdá náà ló kó lọ́tàn tó ń pọ̀ nìyí tó bá wá ṣe pé gold gangan lẹ́bàá máa mú ká silver gangan lẹ́bàá máa mú ká à àwọn èèyàn máa tẹ̀mí ara wọn wọ́n máa ti lọ́sẹ̀. lẹ́yìn náà ń bo ni gold náà wá wà tọ́pọ̀ tó bẹ́ẹ̀ láyé tá a wà ní ìsìn gbogbo country gold ti di nǹkan tó ṣe é pé wọ́n máa padà yí owó wọn padà sí kópamọ́ nítorí bí kọ́rẹ́ǹsì ti ń lo òkè ti ń lọlẹ̀ yìí owó ò ṣe é dájú olówó pépà ọ̀pọ̀lọpọ̀ nísìnyí báyìí ó ní náírà ńlé náírà yìí lè pọ̀ rẹ́gẹ́dẹ́ tọ́mọ fọ́ra lórí pé olówó olówó olówó so owó bá di bó ṣe dà ní ẹni tó ní one million lọ́dún kan sẹ́yìn ntí one million yẹn lè ṣe tó lè ṣe lónìí kọ́dọ̀ ọdún kan lọ́nà ó ti tọ́kọjá pẹ̀lú àdánwò tá a wà ń bẹ̀ kọ́lọ̀ bá a mú kó so one million tó lè ṣe ní ọ̀sẹ̀ tó kọjá kò lè ṣe lónìí ọ̀sẹ̀ tó kọjá kò lè ṣe kọ́dà lánàá kò lè ṣe lónìí àfi tí wọ́n tó ọba sí nàìjíríà yìí so ẹ wàá rí i pé owó yìí kì í sowó pípà lásán ni ṣùgbọ́n ìjọba wọ́n gbé agbára owó wọ̀ ṣẹ̀rí àwa sọ pé owó náà torí ẹ̀ la sọ pé tún yọ zaka ń bẹ̀ torí ẹ̀ la sọ pé rìbá tún wọ̀ bẹ̀ nítorí pé ńgbà wọn ti fún nídàájọ́ owó àtìpó náà ní kíni owó tọ tó bá jẹ́ pé náírà yẹn wọn èé wọn òun dọ́là wọn èé wọn gbogbo owó pépà wọn èé wọn àjẹ́ ìpè bó láǹsì mà pé mísílámdì mísílì ti misili òǹkà àkà àkà ẹni wò pé tuntun lélẹ̀ ìwúwo rí lélẹ̀ kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ wò pé tuntun ní góòlù ìwúwo rí ní góòlù kọ̀ọ̀kan wa ètò wa ni nọ́mbà ètò wa nọ́mbà bá yọ wa a ṣe pé kan nígbà tẹ́ ẹ̀ máa ń chẹ́ǹjì owó síra wọn. àmì ẹ̀mọ́ gbàgbé o owó oríṣi kan náà ni owó oríṣi kan náà ni. ẹ̀yẹ wá wò náírà kan là ń ná nígbà kan bẹ̀rẹ̀ twenty twenty naira ten ten naira five five naira fifty fifty naira nítòsí ń bì gan, ẹ má sọ ayé john thirty bì nítòsí tòsí mẹ ẹ rí i pé náírà tá à ń ná tó dé five ten twenty fifty gbogbo ẹ̀ kákàdá ni ńgbọ̀ ya wọn bá sọ di rọ́bà àbẹ́ẹ̀kọ́ ni ńgbọ̀ àwọn sọ di tán ni ó dorí sí mi ẹnìkan wá lọ kó irú ti tẹ́lẹ̀ ń wá wá ní tèmi náírà náà gbogbo ẹ̀ bá kò Kọbaa jẹ́ tuntun à eléyìí wọn ò ná má wọn ò ná má eléyìí ti di common paper bíi label sọ ibi sẹ́ẹ̀tì máa mọ̀ pé owó wọn kàn fún mi kìí ṣe pé pépà yẹn gangan lówó wọ́n gbé agbára owó wọ̀ ni kò sí góòlù kan tá máa ń sọ pé ó ti gbó kò sí góòlù kan tá máa ń sọ pé wíwó rí bàbá àti pẹ́ owó náà tẹ́ ẹ bá ń góòlù tẹ́ ẹ tọ́ di gàrí owó náà ìwọ máa yáwó yá kọ́sá jẹ́ pé nǹkan kan ò sí ọ lórí tó wọ́n wá ń ya ọkọ́kọ́ ya sí méjì àwọn èèyàn mọ̀ pé kí ló ń ṣe torí pé ó ti wà mánéjìbù kí wọ́n lè lẹ́ẹ̀ ọba tún yà á sí mẹ́rin eléyìí ọ̀gbádùn o èdìrí ẹ má wòran o ẹ̀rí sáwọn ìwà ọmọ pé èdìrí o èdì o tún yà sí mẹ́jọ mẹ́jọ tún di sixteen so ọ̀hà ni wọ́n ṣẹ̀rí ńgbà mo bùn ọ̀kẹ́ ẹ́ nígbà tẹ̀ sí ìyá ẹ̀ ṣe bùn mí àwọn olè lọ lẹ́ni sixteen nílẹ̀ yorùbá lẹ́bù kan haúsá lẹ́bù kan kọ̀ọ̀sẹ̀ ń tí ọgbà tẹ̀ pé yorùbá lẹ́bù tó bá tura ṣe kí ń hmm, à láwùsá lẹ́wà ẹ̀sà ti dá rí nọ́mbà rẹ̀ náà bá ti wá ya sọ́nà sixteen haúsá gan ní ìgbà mọ́ nọ́mbà wá ya sí thirty two nǹkan tó ibà ni wọ́n náà ti mọ̀ pé pépà ni wọ́n kàn gbàgbára owó wọ̀nyí tí wọ́n bá ń rún gold tí rún tí wọ́n rún sọ di gàrí tí sọ di lùbọ́ àlówó ni tí wọ́n bá ti lè gbé kalẹ̀ ń bì ẹ̀yin gan alára ẹ̀ ti gbàgbé pé ustaz ustaz ni ẹ̀ bẹ̀ lura yín pa. <laughs> lórí pé ẹ góòlù ni o fẹ bẹ́ẹ̀ ni góòlù mi so àmọ́ sí náírà bá ti jẹ́ pé ibi tó ti jọ ẹwọ dọ́là kó ṣe wọn kó ṣe wọn tó bá mú lọ́ba yìí tani fẹ́ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ọkọ̀ fàyà mi bàbá yìí má bọ̀wọ́ inú jẹ́ ọkọ̀ tó fàyà sí dákun torí tọ̀nà díẹ̀ fún wa yóò ṣe wà mánéjẹ́ sẹ́mi mẹ́rin ní ní ṣe ó tún fàyà <laughs> so bó ti wáá jẹ́ pé dọ́là kan ní wọn sọ pé forty kìíní kan náírà bẹ́ẹ̀ forty five náírà sọ ọ wá one hundred ọ yá bẹ́ẹ̀ ọ wá dà á lẹ̀ kọ́dọ̀ yìí gbọ́ ní wosùn ẹ̀ka ẹ̀ka máa pò sí i ẹni tí ọba rírí kan lè wò gbọ́dọ̀ pépà tiwọn náà bò lórí torí kékeré ṣe pépà gangangangan èlò owó ṣùgbọ́n ìjọba gbé agbára owó wọ̀ torí ẹ̀. a fi náírà fi pààrọ̀ náírà àyàfi kí gbọgba ẹ fi one thousand yẹn lẹ padà wá gbà ọlọmọdé torí pé anabi sọ pé kí ni wala tabi'u minha gha'iban bìnáàjì etí òsì ẹ fi ra ètí ń bẹ mo ní ẹsẹ mi lówó ẹ lọ padà wá èlè ń jẹ́tí lé kókó jù bẹ́ẹ̀ ni ìfẹ́ wọná rọrùn nítorí pé tí ọba ti lè fi sílẹ̀ tó wá padà wá gbà ọ́n ó ti di kíni ó ti di rìbá rìbá nàṣíà eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ rẹ̀ àdìsí ẹlẹ́ẹ̀kejì àdìsí Ubadah ibn Samit radiyallahu anhu kọ ìyàtọ̀ sádìsí alákọ̀ọ́kọ́ àmọ́ àlékún wà bẹ́ẹ̀ àlékún màá wà bẹ́ẹ̀ ọlọ́nàbí Muhammad sallallahu alaihi wasallam sọ pé. الذهب بالذهب تابع بالجولد تابع جولد والفضة بالفضة تابع بفدكة تابع فدكة يا سيلفا والبر بالبر تابع بالكمة تابع الكمة يا ويت والشعير بالشعير تابع بشعير تابع شعير náà mú kọ́ tó ń jẹ́ yorùbá asọ́rọ̀ ah, ṣàríyè oúnjẹ kan ó máa ń jọ alukama ó máa ń jọ bí rice àmọ́ máa ń gùn yóò wá jẹ green ah, àmọ́ bí irú wà nàìjíríà so àtúntò túmọ̀ rẹ̀ lọ́kà bàbà kìí sọ̀kà bàbà ló ń jẹ́ ṣàríyè lóde làbà wọn torí àṣàríyè náà lẹ́ẹ̀ máa pè kẹ́sìn wọ́n tẹ́mùrù bí tẹ́mùrù tẹ́ẹ̀bà fi lè ta dẹ́bìnù pẹ̀lú dẹ́bìnù wàlmílìkù bìlmílì tẹ́ẹ̀bà sì ta iyọ̀ pẹ̀lú yọ̀ mísìlẹ̀mbì mísìlẹ̀ ẹ̀rí pé ọgbọọgba ni wọ́n jẹ́ o nǹkan mélòó ni wọ́n sọ yẹn nǹkan mẹ́fà nǹkan mẹ́fà torí rẹ̀ náà ń pè ní الأصناف الربوية الستة الأصناف الربوية الستة àwọn nǹkan tí rìbá lè wọnú wọn dáná bíi fi yé wa tọjẹ mélòó tọjẹ mẹ́fà ẹ sì rí kórìsì kọ̀ọ̀kan pẹ̀lú rú rẹ̀ wọ́n dárúkọ gold pẹ̀lú gold silver pẹ̀lú silver alikama pẹ̀lú alikama ṣa'ir pẹ̀lú ṣa'ir dẹbinu pẹ̀lú dẹbinu iyọ̀ pẹ̀lú yọ̀ bẹ́ẹ̀ bá ta àwọn síra wọn bá wọn gbọ́dọ̀ jẹ mẹtìlán bíi mẹtìl ọ gbọ́dọ̀ jọ gbọgbà ọ̀kan gbọ́dọ̀ jù kan lọ kìí kó ọfẹ fi sílvà fi ta góòlù kìí kó ọfẹ fi alikama fi gba góòlù kìí ṣe kó fẹ́ fi ṣẹ̀rìrì fi gba sílvà o kìí sì ṣe kó fẹ́ fi yọ̀ fi gba dẹ́bìnù o orí ti irú nǹkan tí wọ́n fẹ́ mú wá náà lọ́ fẹ́ gbà àjẹpítẹ́ bá tà wọ́n síra wọn fẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ mísílán bẹ́ẹ̀ mẹ́sẹ̀ sàwọ́ ẹ̀ǹbì sàwọ́ wọ́n gbọ́dọ̀ dọ̀gba wọ́n gbọ́dọ̀ dọ̀gba àlàyé mísílán bẹ́ẹ̀ mẹ́sẹ̀lẹ̀ rẹ̀ pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ọgbọọgba yẹn ni wọ́n gbọ́dọ̀ dọ̀gba ọ̀kan gbọ́dọ̀ jù kan lọ. yadan bi yad alekuma manu alekun manu tí o sí nínú hadith abu sa'id ọwọ́rọ̀ jẹ fún mi ìwọ náà gbà ọwọ́sọwọ́ kìí ṣe ti pẹ ọwọ́ sí ọwọ́ bàánù ń mi ọgbọ́dọ̀ jẹ ọwọ́ sọ́wọ́ ọgbọ́dọ̀ pẹ́ torí pé tó bá ti pẹ́ ó ti di rìbá nàṣìyà tí o bá ti jẹ mísílámbì mísìl ó ti di rìbá alifọ́dù tó bá pẹ́ ó ti di rìbá pípẹ́ rìbá látàrí pípẹ́ tọkàn bá fi lè pọ̀ jù kan lọ ó ti di rìbá látàrí kọkàn sí ọ̀kan tọ́ فإذا اختلفت هذه الأصناف أنا بنتم باتوايا سيلفا لا فكرة gold gold لا فكرة silver gold or silver لا فكرة kánú gbogbo àwọn kan wọ̀nyí àbí dẹ́bínú la fẹ́kìrì alikama ah ṣẹ̀ẹ́rì la fẹ́kìrì ayọ̀ fẹ́bí ìhù kẹ́fẹ́ ṣètò ẹ̀ta nígbà náà bàbá ṣe wòye ṣùgbọ́n sẹ́mi ẹ̀ ta bó ṣe wù yín ni kọ̀ọ̀kan pọ̀ ju ọ̀kan lọ lákin ìdá kánà yẹ́dẹ̀n bìyà tó bá jẹ́ hand to hand tó bá jẹ́ ọwọ́ sọ́wọ́ àpèjúwe rẹ̀ o lè ta gold kó fi gba silver kó o mú gold kan wá kó fi fún ọ ní silver ẹgbẹ̀rún. E kìí ṣe rìbá nítorí pé ẹ̀yà wọn ti yàtọ̀ ntòlè wa sọ di rìbá ni kọjá pé ìwọ fi góòlù rẹ lẹ̀ wọ́n ní wọ́n padà wá gba sílvà yóò sọ di rìbá yóò di rìbá ànàsíà bákan náà ẹ̀yin ta alikama fún sẹ̀rí ẹ lè fi múdù alikama kan kí ẹ fi gba múdù márùn-ún ẹ̀sẹ̀rí. kò sí wàhálà ń bẹ eléyìí ti pọ̀ ju eléyìí lọ làákín kọ̀ǹdíṣàn rẹ̀ ní kọjá ọwọ́ sí ọwọ́ torí tí o bá ti dọ́wọ́ sọ́wọ́ tó bá ti lè pẹ́ ó ti di rìbá ànàfíà bẹ́ẹ̀ náà ni káyọ̀pé dẹ́bínú lè fi rayọ̀ kò sí tó burú kí ẹ fi àpò dẹ́bínú ẹyọkan kí ẹ fi gba àpò orú rẹ ti yọ̀ mẹ́wàá under condition kọjá ọwọ́ sí ọwọ nítorí tó bá ti di pé ẹ ẹ àpò mẹ́wàá dẹ́bínú sí àpò mẹ́wàá yọ̀tá aláfún yẹn mẹ́sàn-án lọ́wọ́ àlẹ̀ ẹ̀sìn padà wàá gba ẹlẹ́kẹ̀ wàá lọ́la ọlọ́mọdé bí màá gbé lọ lé bá torí pé tó bá ti ó ti di a ẹ̀rí pé adahab wal-fidda nǹkan kan náà lọ́pàá méjèèjì pọ̀ òun náà ní kí ni atamaniya owó làwọn méjèèjì jẹ wọ́n dárúkọ owó wípé ẹ̀yà owó kan ẹ gbọdọ fi se pààrọ̀ ẹ̀yà arú rẹ̀ àyàfi kan dọ́gba. E ṣùgbọ́n kò sí ní tó burú kẹ́ ẹ owó kan ka ẹ fi gba pààrọ̀ ẹ̀yà oríṣi ọ̀kan lè pọ̀ jù kan lọ ṣùgbọ́n o ọgbọ́dọ̀ di ọwọ́ sọwọ́ náírà ẹ lè gba pààrọ̀ náírà ṣùgbọ́n kan ọgbọ́dọ̀ pọ̀ jù kan lọ tá a bá fẹ́ fi náírà tá a fi gba pààrọ̀ dọ́là. ọ̀tọ̀ gbogbo bọjà bá ti gbà wọn bá sọ pé dọ́là kan lẹ́sìn gba one thousand naira kò burú ike dọ́là ẹ̀yọ̀ kan one thousand naira kò sọ́ di rìbá lakin under condition kó jẹ́ hand to hand tí o bá ti jẹ́ hand to hand ó ti di rìbá torí ẹni tí ẹnìkan fẹ́ sẹ́wó fún ọ wọ́n ti wá mú owó tó ọ̀fẹ́ fẹ́ jáde wọ́n wá ní kò fi sórí tébù wọ́n wá ní káàdì àti lówó ńlẹ̀ ẹjọ́ lè mímọ̀ bọ̀ sọmọ kó o tiẹ̀ ti kú lọ́wọ́ rẹ o ti bọ́ sórí tébù òun náà amú kalkulétọ̀ rẹ gbélé lórí owó ti kú lọ́wọ́ rẹ báyìí o ti bọ́ sí lọ́wọ́ èyí tó wáyé kó òun fún ọ tó ti fún ọ kò tí ì fún ọ ó tún wá jáde lọ ìgbà tó fẹ́ jáde lọ ó tún wá mówó yìí wọ́n á báyìí sórí tí náà ṣe sórí tí náà sórí tí náà ṣe ọwọ́ àpapọ̀ ẹdúró dèmí wọn bọ̀ wọn náà máa gbà wọn àti akpẹ́nu kọ́sítọ́dì rẹ̀ náà lọ́wọ́ man mushkil wíyé mashakil wọn torí kó ti gba tiẹ̀ sọ́wọ́ kò fọ́n tiẹ̀ anytime tó bá mu dé ó ti di rìbá ànàsíyà tó ń tẹlẹ ẹkọ sọ fún pé tẹ ẹ lówó ńlẹ ọ láwọn ò lówó ńlẹ jẹun bó ti fún ọba ọkọ sọ àpò ẹ lọ mú owó yàtọ̀ sí pé wùmí tún bẹ́ńbẹ́ tí ò ní ṣe pẹ̀lú fíkù nàìjíríà lẹ́wọ̀ bó ti ṣe gbowó lọ́wọ́ rẹ̀ yóò kàn fi owó tí èsì ojúlówó yóò fi pààrọ̀ rẹ̀ mọ́tò bá dé wá sọ pé ah ọ̀sẹ̀ mistake owó tẹ mú àwọn èso gidi ah ebe ìyàwó lẹ́kọ̀ọ́ ọmọ pé gbọ́dọ̀ gbọ́dọ̀ bá ti dé èèyàn onímọ̀ èèyàn onímọ̀ kí ni. ẹ lédè kúkúrú owó tẹ mú ọ̀dà mùsùlùmí kọlọ́pàá owó tí ọ̀dà ń a ọlọ́pàá báwo lọ́ba tó di kọ́ ń bẹ̀bẹ̀ tẹ máa lọ <laughs> ó túbọ̀ sí pé wọ́n gbọ́ wọ́n gbọ́ bàjẹ́ ẹ̀jẹ̀ ń dà gbogbo ọgbọ́n yẹn lọ́wọ́ nàìjíríà yìí iye owó rẹ ò ní gbà padà èyí tẹ́ǹtì sábẹ́ ṣe fún ọ wọ́n fi lọ lójú tọ́ túmọ̀ sí èyí tá a fẹ́ fi gba pààrọ̀ yẹn pọ̀ kò sọ di rìbá ìgbà tó ti jẹ́ kékeré ṣe irú owó kan náà but under condition kọ́ jẹ́ ọwọ́ sí ọwọ́ tó tẹ́ bá wo albur tẹ́ bá wo aṣẹ́rì tẹ́ bá wo atam nǹkan oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yẹn nǹkan kan pa àwọn pọ̀ òun náà ní kí gbogbo wọn kọ́ oúnjẹ ni wọn oúnjẹ ní albur wheat oúnjẹ ní sha'ir oúnjẹ sì ní tamu ṣùgbọ́n o oúnjẹ tí dàbínù jẹ ó yàtọ̀ sí oúnjẹ tí albur àti sha'ir jẹ albur àti sha'ir yẹn àwọn bẹ nínú alḥubub alḥubub àwọn oúnjẹ wóró nígbà tí támúrù tó ń sin bẹ nínú al al ẹ wá sọ ọmọbẹ nínú kíni atimar ọmọbẹ nínú àwọn èso inú àwọn èso ni dẹbí nù wà inú oúnjẹ wóró ẹni atam ẹni eh, albor àti sha'ir wa àti kó ànábi ti dárúkọ owó ó sì dárúkọ oúnjẹ wóró ó tún dárúkọ èso iyọ̀ wọn ń kọ́ níbo ló ń bọ́ sí iyọ̀ ó ń bọ́ sínú àwọn atẹ̀wábìlì atẹ̀wábìlì ìntà máa fi tún jẹ́ sí ìntà máa fi tún jẹ́ sí ni iyọ̀ ìsọ̀njẹ́ ọ́ àjọkòtì ọ́ máa jẹ́ bẹ́ẹ̀ àwọn Yorùbá náà kó àyíkọ́ láti yọ̀. dánwò dánwò kọ́ da sínú abọ́ kó fomi oúnjẹ ṣùgbọ́n níta máa fi tún oúnjẹ ṣe ni síbẹ̀ yìí náà máa ń tọ́jọ́ fi tún oúnjẹ ṣe ata ara níta máa fi tún oúnjẹ ṣe ni bákan náà gbogbo ní ti máa mú kó oúnjẹ ọ ṣe fíkánfíkán so ọwọ́ bẹ̀ àti kurunfol tẹ́ǹpẹ̀ ní kanáfòrí fóònù yorùbá ń pè kanáfòrò so kurunfol ìnílédè larubá larubá náà wọn kọ kálukú kan jí tiẹ̀ haúsá ní kanáfòrí ẹ ní kanáfòrò so kurunfol so gbogbo ẹ sáfù kan náà wọn tó sì mọ àwọn nǹkan máa fi tún jẹ sí i ok àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ bá ní wò báyìí wíìtì ni mo fẹ́ rà ṣùgbọ́n gold àbí silver mo fẹ́ fi rà wọ́n ti lọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀kan lè pọ̀ jù kan lọ ọ̀tọ̀ ọ̀dọ̀ àwọn ní ìdá gánà yẹ̀dẹ̀ ń bì yẹ̀ tó bẹ̀rẹ̀ náà ìgbọ́ tó bá ti fowó ra ọ̀kan nínú àwọn ọjà yìí o gbọ́dọ̀ sanwó kì í ṣe pé o fẹ́ gbà láwọn o lè gbà láwùn torí pé ọ̀ndà bẹ́yì tó bá yẹ kówó lọ́sàn o èyí ti pé oúnjẹ lọ́fẹ́ fi gba oúnjẹ o kápẹ́ ráìsì lọ́fẹ́ fi gba wíìt wíìtì lọ́fẹ́ fi gba wọ́n ti pè ẹ̀wà eléyìí ẹ lè ta bọ́ bá ṣe wù yín ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ ọwọ́ sí ọwọ́ nísìnyí ọ̀kan nínú àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni mo fẹ́ fi gold àbí silver gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa fowó rajà eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríà kúbúrú kọjá pé ọgbà alikama lọ ọgbà ṣẹ̀ríìr lọ ọgbà iyọ lọ ó sì lọ ṣùgbọ́n wàá dágbà sígbà tí yóò wá sanwó ò burú torí eléyìí bẹyìn òní ó ti kú òní rìbá nítorí pé oríṣi àwòrán ní tẹ̀ ń ń owó lẹ́fẹ́ fi ta àwòrán mẹ́rin lọ àmì àwòrán alákọ̀ọ́kọ́ òun ló kọ́mọ̀ jù òun náà ní pé ọjà tó fẹ́ rà ní owó rẹ̀ ní eléyìí ló kọ́mọ̀ jù ìyẹn ni kíkà rọ́jà kárówó oríṣi kejì òun náà ní kárówó kámẹ́tì rọ́jà èèyàn ti sanwó lásán lẹ̀ èèyàn sì ti ìrọjà ẹ rántí pówó là ń sọ ní ìsìn arówó ṣùgbọ́n àti ìrọjà eléyàn ni wọ́n ń pè ní bẹ́yìí sẹ́lẹ̀m bẹ́yìí sẹ́lẹ̀m wọ́n tún máa ń pè ní bẹ́yìí sẹ́lẹ̀m ṣùgbọ́n kì í ṣe gbogbo ọjà ìní ṣẹ̀rí àti gbàkẹ́ ṣe sẹ́lẹ̀m ẹ ṣe sẹ́lẹ̀m níbi ọjà oúnjẹ tìkẹ́yìlì màlúù. ووزن معلوم لمدة معلومة يعني كده راكي كيلوغرامات ni wọn fi wọn ẹ mọ iye kìlógíráàmù sọjà tẹ sanwó tó bá jẹ pé orí òṣùwọ̀n ni wọn bá gbélé so ẹ mọ iye òṣùwọ̀n tó bá wọn ẹ wàá mọ ìgbà tẹ bá gbọ ọjà tẹ sanwó gangan gangan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin olówó àtàgbẹ̀ àgbẹ̀ ní ìsìn ń gbé àgbàdo òun nídìí owó tó fi dáko kò sí lówó ìwọ ní ìsìn bóyá pọ́tìrì ló dálẹ̀ òun nídìí àgbàdo ó sì lówó tó lè san bó tilẹ̀ jẹ́ pàgbàdo tó nídìí òun nídìí ẹ̀ nídìí ìwọ wà lọ bá gbẹ̀ wọ́n wá lọ fẹ́ àgbàdo àgbàdo fifty fifty kilograms báàgì one thousand sẹ́mi kó wọ́n sì dáko kankan hẹ́n wọ́n wá sọ pé òun ta báàgì kọ̀ọ̀kan fún ẹ lórí five five thousand lẹ́yìn tó sì sẹ́ pé tó bá jẹ́ pé àgbàdo bá ti dọ́jà pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ láyé yìí o ò lè ríra ní fifteen fifteen thousand òun á gbà láti ta fún ọ ní ìsinmi five five thousand àgbàdo tá a sì mà bá bá dáko sí yóò wù àbí òní wù ṣẹ̀rí àgbà kékeré transaction yọ wáyé nítorí pé àgbẹ̀ yẹn ń bùkátà owó tí ò bá sì sí pé ṣẹ̀rí àgbà kékeré transaction yọ wáyé. àgbẹ̀ ìbá ti dá rárárárárá torí bó ló fowó sí tó wọ́n gba owó yun ní gbígbà ẹni tó ti tajà fún ọ kìí ṣe ní gbígbà ẹni tó yáwó but ní low cost why because bí o bá rówó kò ẹ lè dáko rárá ìwọ náà rà o ti sanwó lẹ̀ nítorí pé ọmọ yìí pé sísan tó sanwó lẹ̀ yóò fún ọ láǹfààní àti ríra ní ọ̀pọ̀ ìgbà tó sì jẹ́ pígbà tó ní díẹ̀ sí yóò bọ̀ sí déédéé ìgbà tó máa ń kéré oko àgbàdo tó ṣẹ̀rí àwọn àgbà wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n ràn náà lọ́wọ́ gbàtà bá ti ma òsùn wọn a fẹ́ rà tó fi ní sípà ìlà àǹfààní àgbàdo máa ń jáde kí wọ́n wá sọ pé oṣù kẹfà nígbà o ṣẹ̀rí ò ní gbà wọ́n bí àwọn tó ní experience léèrè pé ìgbà wo làǹfààní oko máa jáde kẹ́nìkan má bàa yẹn nìkan jẹ tẹ̀lé yìí ni ọjà tá a lè rà tá a ti san owó tá a padà wá gbà ọjà ń gbọ̀ báyà wọ́n ń pè ní bẹ́ẹ̀ yìí rú àti sẹ́lẹ̀ orí ti kẹta. òun náà pa ti gbọ́jà àti ìsanwó náà mú rẹ̀ ọjà àwìn ọjà àwìn nìyẹn ọjà gbèsè sẹ̀rí àtúnlọ́tọ́ kọ́ gbọ́jà lọ́lé sanwó kò sì sí pé irú ń ọgbọ́dọ̀ jẹ́ tó kéré ọgbọ́dọ̀ jẹ́ tó tóbi ọgbọ́dọ̀ jẹ́ tó tóbi ọgbọ́dọ̀ jẹ́ tó kéré bí àyà ẹni tí ó fẹ́ ta àwọn ìfún ọba ṣe fẹ̀ sí ni bí wọn náà bá ṣe láyà sí ni ẹ so eléyìí túmọ̀ sí pé ṣẹ̀rí àgbà pẹ̀lú ìrajà láwọn wọlé àkín it is left to you ẹ̀hìn tó bá ti mọ̀ yín pé ara rẹ̀ gbà nítorí pé láwọn àwùjọ míì wọ́n fẹ́ràn kó wọ́n máa gbà nǹkan láwọn níjọ́ tó bá ti lè sìn wọ́n lówó báyìí wàhálà ọ̀bẹ̀rẹ̀ níjọ́ dáa jù ní kéèyàn máa máa tà ó sẹ̀rí àgbà ó àmọ́ níjọ́ dáa jù ní kéèyàn máa máa tà ó nítorí pé tó ń bá ń tà ó àfa wọ́n lè sọ ọ́ di lẹ́lẹ̀ tẹ́nìkan bá ti rí gbà lọ́dọ̀ rẹ̀ nìkan náà wà pé ẹbí mi náà mú mẹ́ta owó ńkọ́ ọ̀ọ́ mà sàn àtàwọn ẹ̀dọ́ àtàkùn yà kú dì ìyẹn ni pé tó mú ọ̀tàkùn yà yìí ọgbọ́dọ̀ tako náà ńgbà bá wọn gbá ọ títí tó bá di lẹ́lẹ̀ àwọn náà ni ó tún dá yẹyẹ rẹ nù ìrẹ́ náà ló ṣe dá kéèyàn máa sọ pé apàtẹ ṣùgbọ́n a kì í táwọn bí o kọ àdúgbò kan mẹ́ o apàtẹ má táwọn wọ́n gbọ́n pọ̀ àmọ́ àwọn náà máa ta àfi tí o bá ṣe o bá wọ́n tà náà so àìmọye yẹn tó sì rà láwọn tí ò ní san pé kéènì ó sì ń tó lè ṣe fún wa so therefore bákan náà kátàrà ibo ká tó kọ́gbọ́n torí ibo náà gbọ́n bẹ́ẹ̀ o no credit today come tomorrow so when you come back tomorrow wọ́n ti sọ pé èsì no credit today come tomorrow you said that yesterday but I'm still telling you that no credit today today so <laughs> so eléyìí náà dáa pọ̀ eléyìí náà dáa pọ̀ màmá kan náà kọ sí ṣọ́ọ̀bù rẹ ọlọ́run ní gba tiẹ̀ jẹ́ má fáwọn ìlọ́mù nítorí pé tí yorùbá ọba ti kọ ọlọ́gbọ́n wọ́n mọ̀ sí pípa ọgbọ́n ni wọ́n sọ di lẹ́lẹ̀ tó kù òṣù tọ eléyìí jọ oríṣi kẹta a lè ta àwọn lọ́gbọ́n yẹn tó àmọ́ ìsìlámù ọ̀kọ́ akágbọ̀ níta fi sọ bẹ́ẹ̀ ni ọ̀kọ́ akágbọ̀ wàá wo ojú ẹni wọ́n máa wojú lẹ̀ wọ́n máa wẹnu ọkọ́ hẹ́n tá lọ fẹ́ táwọn fún mi ó ti ní rẹ́kọ́ọ̀dù tẹ́lẹ̀ tó ń torí délé ẹ sẹ́ mi máa ń da yín máa ń pẹ́ lé yìí ẹ máa mú lọ tó o bá mú kó nu ṣọ́ọ̀fù hẹ́n kálukú òsì ẹlẹ́kẹ̀rin rí i pé owó ni ọjà ni rí owó ni kò tí ì sọ́jà ńlẹ̀ rí i pé ń gbọ́jà lọ yọ kò sówó kò sọ́jà mọ ra ọjà tí ó dé ní ẹ̀yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àbí òye ẹ gbowó lẹ́yìn oṣù bá parí kò sówó kò sọ́jà nù tẹ́lẹ̀yìn kò tọ́nu ṣẹ̀ríà wọ́n ní la yajuzu bay'ul kali'i bil kali' ẹ ò wọ́n gbà wá láti ìsìn ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn so ìgbé la tabi' kali'. mẹlẹkaalẹ kọfẹsẹ rìn lẹ láde ṣùgbọ́n a kii fáwọn ìfi ta àwọn ìwọ ọlọ́jà ńlẹ ẹni tí ó tún rajà náà lówó lọwọ a gbọdọ fáwọn ìfi ra àwọn ilé ìjọba torí ẹ̀ ló ṣe jẹ́ pé níbi ìbáni gbogbo àwọn dẹbínú ẹ alikama nǹkankan ó lè ra kọ́ ọmọ tó bá yẹ kó wó ló fi ra tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa ní kúkúrú ní kúkúrú ǹjẹ́ nǹkan mẹ́fà ìpẹ́rẹ́ ni rìbá lè wò nínú nǹkan yìí wọn dákọ̀ nǹkan púpọ̀ wọn dákọ̀ ráìsì wọn dákọ̀ àgbàdo dákọ̀ bàbà dákọ̀ jéró dákọ̀ ẹ̀wà. adúrú tí wọ́n dákọ̀ kódà àwọn tó dárúkọ zabib tọjọ́ mọ̀ ẹ̀yà tábọ̀ wọn ò dákọ̀ atagúngún wọn ò dákọ̀ èlùbọ́ wọn ò dákọ̀ sẹmọlínà wọn ò dákọ̀ wọn ò dákọ̀ sákúnlẹ̀ ṣé a sọ pé tí wọn bá ti dákọ̀ ń bí o tàbí ìrú kayfa shi'tum ẹ má ta bá bá tó wí kọba jẹyẹ dábì yẹ ti kọba àmọ́ jẹyẹ dábì yẹ eléyìí ni ọ̀rọ̀ àwọn ahlu zahir wọn ni tó bá pè nǹkan mi bẹ tí rìbá lè wà nábì ọba sọ nítorí wọn mú tó fi jẹ pé mẹ́fà yìí lọ sọ la riba fi ghayriha ọdà àwọn nǹkan mi jọ wọn jọ ọ kọ lẹsọ fún ma laysa laka bihi ilm tẹ ẹ bá ti máa ń parẹ mọ sùn tọ wọn ní anabi sallallahu alaihi wasallam sọ pé wasakata an ashiya rahmatan bikum ghayra nisyan fala tasalu anha sọ̀hálù gbọ́yìrì àwọn tí wọ́n fi kí wọn bẹ́ẹ̀ ni wa hadha huwa al-alyaqu bi zahiriyyatihi ń lọ bá pé àlùgbọ́yìrì ni wọ́n lọ bá mu pé wọ́n sọ àwa náà lè wí àwọn ti kọ́kọ́ jáde mẹ́rin. àwọn fuqaha ò yòókù àwọn sọ pé mẹ́fà yìí sáǹpù anabi mu wa torí rẹ̀ àwọn nǹkan mi ọ̀wọ̀ based on àwọn naira ọ̀hìn náírà àkóbò níwọ̀lù torí wọn ọ̀dà kọ náírà ẹ̀ yọ padà di kíní kọ̀ yọ padà di kọ́ ti ni wọ́n sọ̀rọ̀ dọ́là gbogbo àwọn yẹn kọ̀ wọ́bẹ̀ torí wàá máa ń bo ni àwọn kan a yọ naira náírà irú ibi tí wọ́n ti mú un pé kò ṣeé sowó tọ àwọn fuqaha yòókù sọ pé rárá o sampo lànàbì mu wa gbogbo ntọ́ba jọ ńlá fi wí òun gbogbo ntọ́ba jọ àwọn ntànàbì mu wa yìí àsampo àwọn náà gba àdájọ wọn nítorí àṣẹríyà wọn má lórí pé kìí ṣe láàrin kèésì pàtí ọ̀dọ́ra wọn pọ̀ ọ̀dà kí wọ́n á ní ọ̀wọ́ ọbẹ̀ báwo láti ṣe mà pé ọ̀wọ́ gbogbo mọ́sáàbù pẹ̀lú èrò orí ìjẹ́ níbi náà gẹ́bí malikiya àwọn sọ yìí pé azahabu àti fẹ́kọ̀ ẹ̀jẹ̀ káwọn ọ̀dà dùn gédégbé bẹ́ẹ̀ ni gbogbo fòkàn háwọn náà sọ zahabu àti fẹ́kọ̀ àti fún ọ̀dà dùn gédégbé kí ni ń ta kò bírìbà tó fi ń wọnú tiwọn asamaniya asamaniya jíjẹ tí wọn jówó ajá ike gbogbo ní ọba ti jówó ńkọ ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ gold and silver ajá ike gbogbo owó ti ráyè wọ benin maliki asokute bá wọ gbogbo nǹkan yòókù albur ashair atamur almele wọn ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àwọn nǹkan kan pa wọn pọ̀ ntọ́kọ àwọn kan náà ni alẹ́kìtìyàtú wọlé dẹ́kọ̀ alẹ́kìtìyàtú wọlé dẹ́kọ̀ wọ́n ní gbogbo wọn ń jẹni tí yẹn lè máa jẹ lọ fúngbà pípẹ́ alikama ní ìsìn yẹn lè máa jẹ lọ fúngbà pípẹ́ tẹ́ẹ̀fì máa léwu bẹ́ẹ̀ náà ni sha'ir bẹ́ẹ̀ náà ni dẹ́bìnú tàbí ìgbọ́ àyíṣà ni tó lóṣù méjì nǹkan kan àwọn ìdáná lé ànábì kílẹ̀ máa jẹ ó ní al kí ni aswadan ó ní atamuru walma àbí atamuru wallaban dàbínù àti milk dàbínù oúnjẹ ni tó bá yé wa máàlìkì sọ pé al-iqtiyatu wal-iddikhar torí pé fi wọn sóúnjẹ títí ọjọ́ ayé àá sì máa kó wọn pamọ́ tí kan ṣe wọn ajẹ́ pé gbogbo oúnjẹ tá a bá lè máa fi sóúnjẹ títí ayé tá a sì lè kó pamọ́ tí nǹkan ò ní í ṣe é ajẹ́ pé rìbá lè wọbẹ̀ ajẹ́ pé rìbá lè wọbẹ̀ a máa fi sóúnjẹ títí ayé yàtọ̀ sí dẹ́bínú yàtọ̀ sí ṣẹ́yìn yàtọ̀ sí alikama kí lẹ́tọ́ mọ̀ bẹ́ẹ̀ tá a lè fi sóúnjẹ títí ayé ráìsì kò sì sí ráìsì láyé ànábì sẹ́wọ̀n kí ni ìsìn lọ́dọ̀ àwọn tó máa ń pa àwọn èèyàn kèfèrí jíjẹ ráìsì gan kọ́ sẹ́wọ̀n kí wọ́n sọ wọ́n di kèfèrí sá <laughs> kò sí ráìsì láyé ànábì òtún wọn kèfèrí ráìsì gbogbo èèyàn wọ́n sì ń jẹ ráìsì wọ́n dájú pọ̀ gbádùn ọ̀ gbádùn rárá ni tọ́ kí la tún lè máa jẹ títí ayé tó sì jẹ́ pé wọn ọ̀dà akọ rẹ̀ ń bì náà gàárì gàárì náà náà ọ ọ ọ ọ ọ <laughs> bẹ́ẹ̀ bá máa jẹ sùn títí ìgbà wo la lè kó sùn pamọ́ tí ò ní tí ò ní dé pẹ̀ yẹn kí nǹkan méjì yẹn ó pèsè la a lè máa jẹ títí ayé a sì lè kó pamọ́ fúngbà pípẹ́ ọ̀rọ̀ pé yẹ wa gàrí nìta lè máa jẹ títí ayé àmọ́ tá a lè kó pamọ́ fúngbà pípẹ́ gàrí kan ṣe jẹ títí ayé fa àbí ṣe ẹ kéèsì fa níta ń sọ nísìnyí àwọn oúnjẹ kan àdókòtò máa ń jẹ tó bá ń pẹ́ yọ ọdà méjì rẹ ni o tàbí gàrí yẹn ní ìsọ bá ti ń pọ̀ jù ọ̀dà méjì ẹ̀ tí gbogbo ọ̀nà ọ̀fun ọ̀tọ̀ máa ń gbẹ́ pọ̀ ẹ̀dá kan ẹ̀ yọ gàrí kò mẹ́ tó náà ẹ̀wà tẹ́ẹ̀lì máa jẹ́ títí ayé tẹ́ẹ̀lì máa yàgbẹ́. lálọ́kù làhá sọ̀bẹ́sà ti máa dá àmà ni. ìmáàmù Shafi'i ó sọ pé yàtọ̀ sí gbogbo nǹkan yòókù fal-'illatu fiha at-tu'm at-tu'm ńdá àmà jẹ ni. wọ́n ní tọ̀ bá jẹ́ tu'm ajẹ́pẹ́ ayọ̀ ajẹ́pẹ́ rìbá wọnú ajẹ́pẹ́ rìbá wọnú wọ́tàmílọ̀ ajẹ́pẹ́ rìbá wọnú bẹ́pẹ́ ṣáfì náà tó tẹ bírèkì mbẹ́ o pẹ̀tọ́ gbàtẹ́ bá sọ pé tọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni wọ́n máa jẹ ló fi jẹ́ pọ̀rọ̀ malik lọ da àjùjáre níbí torí ahmed bin hanbal abu hanifa àwọn sọ pé alwazin alkail walwazin ṣé àgógó oúnjẹ náà là máa wọ̀ ló fi jẹ́ pọ̀rọ̀ malik lọ da àjùjáre alẹ́kùtìyàtú wal-iddikhaar al-qatiyaatu wal-iddikhaar pé a máa fi sóúnjẹ títí ọjọ́ ayé a sì máa kó pamọ́ gbogbo oúnjẹ tó bá ti jẹ́ pé kọ́ndíṣàn yìí pé lára rẹ̀ a jẹ́ pé rìbá ṣe kí ni ọ̀wọ́nù ẹ̀ ráìsì ọ̀ gbọ́dọ̀ fi ráìsì pààrọ̀ ráìsì àfikọ́jọ́ gbọgba kó sì jẹ́ ọwọ́ sí ọwọ́ bẹ́ẹ̀ náà lẹ̀ òun náà bẹ́ẹ̀ torí wọn náà sáà ní jẹ́ lájẹsùn gbàtọ́ bá ti jẹ́ débi kan tó bá ti gbé nu rẹ fẹ́ máa dàrú wà á dá dúró yàtọ̀ sáyẹn tó yẹ kó kò lè má jẹ́ wà jọ kan yọ adi pé ó kàn máa lọ sí ziyara toilet ziyara toilet mọ̀ṣíkìlà bá eléyìí jẹ́ bá tí wọ́n máa wá jẹ yọ wọ́n ní wọ́n jẹ ṣùgbọ́n gbà tó ti kọ́ máa fi tún oúnjẹ sí oúnjẹ tí ò bá sí níyọ̀ ọ̀nù kò ní í dùn torí àwọn sọ pé a lè máa jẹ fọ́jọ́ tó fún títí ọjọ́ ayé ó sì ṣe kó pamọ́ fúngbà tó pẹ́ iyọ̀ ṣe kó pamọ́ àbí ò ṣe kó pamọ́ láti má gbé sójò gbogbo tí wọn lò lè kó pamọ́ náà kéde kó síbi tó lè bàjẹ́ o ẹn bó ada ọwọ́ ìtọ́ba rí mú bẹ́ lè so ó fi hàn yín pé ètò ọdọ́gba dùnú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé rìbá kò dúró lórí nǹkan mẹ́fà tá ànábì sábà tí wàá rí ẹnitọ́fà tí wọ́n fi kí ọ̀kan nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà ìbọnú tí rìbá wọ̀ lára nǹkan míì tí wọ́n dá kọ ìdájọ́ tí wọ́n pínlẹ̀ ìlàwọ́ náà ṣe kìnnì láàpínlẹ̀ nítorí òfin ṣẹ̀ríà nínú usulu fiqh tó ní al-hukmu yaduru ma'al 'illati wujudan wa 'adama al-hukmu yaduru ma'al 'illati wujudan wa 'adama ìdájọ́ máa ń yí pẹ̀lú tó bá bì í tí n tó bí ìdájọ́ bá ti wà ìdájọ́ wà tí n tó bí ìdájọ́ bá ti sí kò ní sí ìdájọ́ àbí òye wa ìyẹn ní kí tá a bá ti rí i pé owó náà lélẹ́yìí ẹni tó ṣe gold and silver ń kọ́ yóò ṣe ọ̀nà àmì lẹ́yìn kì í sowó pépà lásán ni ajẹ́kẹ́ ẹni tó ṣe gold and silver ń kọ́ kò ní ṣe eléyìí àtìrí kó ń jẹ tán lè máa jẹ fún títí ọjọ́ ayé ni ó sì ṣe kó pamọ́ fúngbà tó yìí adẹ́pẹ́ tó ṣe àwọn oúnjẹ oríṣi mẹ́rin yẹn kọ́ yóò ṣe wọ́n á lé lè yẹ ǹjọ́ mélòó lẹ́nu wọ́n máa ti watermelon sóúnjẹ nígbà tí èsì pé nǹkan séyìn so adẹ́pẹ́ lẹ́yìn kọ́ rìbọ̀ ọ̀wọ́ bẹ̀ ọba àfi watermelon kan fi gba mẹ́wàá wọ́lọ́ọ̀mà mo rò kó ti yé wa ní ìsìn so ó túmọ̀ sí pé lágbọn abẹ yẹn wọn ò fi sóúnjẹ wọn ò sì lè kójọ fún ìgbà tó ní ìsìn ànàmá títí ìgbà olólè ànàmá wọn mọ ìyàgbẹ́ Hmm. so ọwọ́ àlọ́kọ́ àná mọ apẹ̀rẹ̀ kan ó fi pa apẹ̀rẹ̀ mẹ́wàá orí sí mi kò sí wàhálà ń bẹ̀ nítorí pé wọn ò lè kó pamọ́ fún ìgbà pípẹ́ yóò dìdàkudà bẹ́ẹ̀ náà ní so ó túmọ̀ sí pé bá mọ tó má fi ọjẹ báàlì ọjà ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ̀tẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́jà lọ́mọ bá wọn tún sí àbí òye wa ẹ̀hẹ́n bá mo rò pé yé wa torí pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n máa jẹ wọn ò lè kó pamọ́ fún ìgbà tó pẹ́ tó torí ẹ̀ idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum tẹ́lẹ̀ so nídìí yadan torí kìí rìbá atarodo kò nídìí yadan torí kìí sowó rìbá ó tó báyẹn wa wa الله أكبر الله أكبر الله أكبر